ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ṣíṣe àṣepé ìwà mímọ́ apá kejì a ó kà láti inú ìwé kọ́rìntì kejì orí keje ẹsẹ̀ ìkíní ó kà báyìí pé nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù ọlọ́run. stella sọ wípé mo mọ̀ wípé kò yẹ kí n máa wo irú sinimá tí mo wò yìí ṣùgbọ́n mi ò tilẹ̀ mọ̀ mo kàn tilẹ̀ tiẹ̀ jókòó síbẹ̀ wò dé òkun lẹ́yìn tí mo wò tán mo bẹ̀rẹ̀ sí ní rí ara mi bí ẹni tí kò mọ́ ní òwúrọ̀ ọjọ́ kejì mi ò tilẹ̀ lè gbàdúrà nítorí wípé mo ní ìdálẹ́bi ní ọkàn mi mo sì rí ara mi bí ẹni tí kò mọ́ rẹ̀mí rán Stella létí wípé a ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Kristi àti wípé Kristi jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìràpadà rẹ̀ bákan náà ló gba Stella ní wọ́n níyànjú láti máa tẹ̀lé ìdarí ẹ̀mí Ọlọ́run ní gbogbo ìgbà kí ó sì máa fi ara rẹ̀ sí irú ipò tí yóò mú kí ó bára rẹ̀ ní ibi tí ó ti ní ìdálẹ́bi ọkàn yìí mọ́ eléyìí tí ó lè dí lọ́wọ́ láti lọ sí iwájú Ọlọ́run ó sọ fún wípé èyí ni ohun tí ó burú jù tí ó lè ṣẹlẹ̀ sí ọmọ Ọlọ́run nítorí wípé adi ni tí kò ní àṣíborí kankan ní orí rẹ̀ tí sátani sì lè dojúkọ kí ó sì ṣá lọ́gbẹ́ tàbí kí ó ṣe àmúlò irú àkókò bẹ́ẹ̀ láti ṣe ní ibi èyí ni ìdí tí onígbàgbọ́ kò fi lè máa fi ẹ̀ṣẹ̀ ṣeré ohun tí ó mú kí ènìyàn kí ó máa rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ ìgbé ayé ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó ní ṣíṣe àṣepé ìwà mímọ́ àyọkà wa láti inú bíbélì lónìí jẹ́ kó yé wa wípé ọ̀nà láti ṣe àṣepé ìwà mímọ́ ni láti máa wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí lọ́pọ̀ ìgbà àwọn tí ó ń ṣe ìdíbàjẹ́ fún ẹ̀mí ni àwọn tí ó ń ṣe ìdíbàjẹ́ fún ẹran ara àwọn tí ó ń ṣe ìdíbàjẹ́ fún ẹran ara ni ohunkóhun tí ó ń wọ inú ọkàn ènìyàn nípa ẹran ara yìí eléyìí tí ó ti díbàjẹ́ ohun tí ó ń ṣe ìdíbàjẹ́ fún ẹ̀mí ènìyàn ó ní ohun tí ó ń wọ inú ẹ̀mí ènìyàn nípa ọkàn ènìyàn eléyìí tí ó ti díbàjẹ́ máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti dáàbò bo ọkàn rẹ ní gbogbo ọ̀nà má sì jẹ́ kí ohunkóhun tí ó jẹ́ àìmọ́ kí ó wọ inú ọkàn rẹ má ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run bí ó ṣe ń lọ sínú ayé lónìí èyí ni ọ̀nà láti wẹ ọkàn rẹ mọ́ àti ẹ̀mí rẹ gẹ́gẹ́ bí ìwé sáàmù orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkọkànlá ti sọ fún wa psalm one one nine verses nine and eleven àdúrà olúwa mi jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti máa ṣe àfòmọ́ ayé mi àti ọ̀nà mi gbogbo nípa ọ̀rọ̀ rẹ àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe àyọkà bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a láti inú ìwé lúùkù orí ìkọkàndínlógún àti orí ogún ẹ máa bá wa lọ. lúùkù orí kọkàndínlógún nígbà tí jésù dé jẹ́ríkò ó ń la ìlú náà kọjá ọkùnrin kan wà tí ó ń jẹ́ òun ni olórí agbowó òde níbẹ̀ ó sì lówó ó fẹ́ rí jésù kí mọ ẹni tí í ṣe ṣùgbọ́n kò lè rí nítorí ọ̀pọ̀ àti pé ènìyàn kúkúrú ni ó bá sáré lọ síwájú ó gun igi síkámórè kan kí ó lè rí i nítorí ọ̀nà ibẹ̀ ni jésù yóò gbà kọjá nígbà tí jésù dé ọ̀gángan ibẹ̀ ó gbé ojú sókè ó sọ fún un pé. sákìù tètè sọkalẹ̀. nítorí ọ̀dọ̀ rẹ ni mo gbọ́dọ̀ dé sí lónìí. ni sákìù bá sọkalẹ̀. ó sì fi ayọ̀ gbà á lálejò nígbà tí àwọn ènìyàn rí i gbogbo wọn bẹ̀rẹ̀ sí í kùn sí jésù wọ́n ní. lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó lọ wọ̀ sí. sákìù bá dìde dúró ó sọ fún olúwa pé. n ó pín ààbọ̀ ohun tí mo ní fún àwọn tálákà bí mo bá sì ti fi ọ̀nà ẹ̀rú gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni mo ṣetán láti dá a padà ní ìlọ́po mẹ́rin. jésù bá dá a lóhùn pé. lónìí yìí ni ìgbàlà wọ inú ilé yìí nítorí ọmọ ábúráhámù ni sákìù náà nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí wọ́n sọnù kiri àti láti gbà wọ́n là. bí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó tún fi òwe kan bá wọn sọ̀rọ̀ nítorí ó súnmọ́ jerúsálẹ́mù àwọn ènìyàn sì rò pé ó tó àkókò tí ìjọba ọlọ́run yóò farahàn nítorí náà ó sọ fún wọn pé. ọkùnrin ìjòyè pàtàkì kan lọ sí ilẹ̀ òkèèrè wọ́n fẹ́ fi jọba níbẹ̀ kí ó sì padà wálé lẹ́yìn náà ó bá pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mẹ́wàá ó fún ẹnìkọ̀ọ̀kan wọn ní owó wúrà kọ̀ọ̀kan ó ní ẹ máa lọ fi ṣòwò kí n tó dé ṣùgbọ́n àwọn ọmọ ìbílẹ̀ ibẹ̀ kórìíra rẹ̀ wọ́n bá rán ikọ̀ síwájú rẹ̀ láti lọ sọ pé àwọn kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí àwọn nígbà tí ọkùnrin yìí jọba tán tí ó padà dé ó bá ránṣẹ́ pé àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ó ti fún lówó kí ó bá a mọ èrè tí wọ́n ti jẹ èkìní bá dé ó ní alàgbà mo ti fi owó wúrà kan tí ó fún mi pa owó wúrà mẹ́wàá olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ọmọ ọ̀dọ̀ rere o ti ṣe olóòótọ́ nínú ohun kékeré mo fi ọ́ ṣe aláṣẹ lórí ìlú mẹ́wàá èkejì dé ó ní alàgbà mo ti fi owó wúrà rẹ pa owó wúrà márùn-ún olúwa rẹ̀ wí fún òun náà pé mo fi ọ́ ṣe aláṣẹ lórí ìlú márùn-ún ẹ̀ẹ̀kẹta dé ó ní alàgbà owó wúrà rẹ nìyí aṣọ ni mo fi dì í mo sì fi pamọ́ nítorí mo bẹ̀rù rẹ nítorí òǹrorò ènìyàn ni ọ́ níbi tí o kò fi nǹkan sí ni o máa ń wá a sí níbi tí o kò fúrúgbìn sí ni o ti máa ń kórè olúwa rẹ̀ wí fún un pé ọ̀rọ̀ ẹnu rẹ gan-an ni wọ́n fi ṣe ìdájọ́ rẹ ìwọ ọmọ ọ̀dọ̀ burúkú yìí ó mọ̀ pé níbi tí n kò fi nǹkan sí ni mo máa ń wá a sí àti pé níbi tí n kò furúgbìn sí ni mo ti máa ń kórè kí ni kò jẹ́ kí ó lọ́ọ́ fi owó mi pamọ́ sí báǹkì tí ó fi jẹ́ pé bí mo ti dé yìí n bá gbà á pẹ̀lú èlé ó bá sọ fún àwọn tí ó dúró níbẹ̀ pé ẹ gba owó wúrà náà ní ọwọ́ rẹ̀ kí ẹ fún ẹni tí ó ní owó wúrà mẹ́wàá wọ́n bá dá a lóhùn pé alàgbà ṣe bí òun ti ní owó wúrà mẹ́wàá ó wáá sọ fún wọn pé gbogbo ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ọwọ́ ẹni tí kò sì ní ni a ó ti gba ìbá díẹ̀ tí ó ní ní ti àwọn ọ̀tá mi wọ̀nyí àwọn tí kò fẹ́ kí n jọba ẹ mú wọn wá síhìn kí ẹ pa wọ́n lójú mi. nígbà tí jésù sọ̀rọ̀ yìí tán ó tẹ̀síwájú ó gòkè lọ sí jerúsálẹ́mù nígbà tí ó súnmọ́ ẹ̀bá betfage àti betani ní apá òkè tí à ń pè ní òkè olifi ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ó wà ní ọ̀kánkán yìí nígbà tí ẹ bá wọ ibẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ fi ń tú kí ẹ sọ fún un pé olúwa nílò rẹ̀ ni àwọn tí ó rán bá lọ wọ́n rí ohun gbogbo bí ó ti sọ fún wọn nígbà tí wọ́n ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn olúwa rẹ̀ bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n sọ fún wọn pé. olúwa nílò rẹ̀ ni. wọ́n wá fà á lọ sọ́dọ̀ jésù wọ́n tẹ̀ ìwú wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n bá gbé jésù gùn bí ó ti ń lọ wọ́n ń tẹ̀ ìwú wọn sọ́nà nígbà tí ó súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè Ólífì ogunlọ́gbọ̀n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí fi ayọ̀ kígbe sókè wọ́n yin ọlọ́run nítorí gbogbo ńlá tí wọ́n ti rí wọ́n wí pé. a sì fi ẹ̀ síbọ̀ lọ́dọ̀ ọba ní òkè olúwa àlàáfíà ní ọ̀run òkò ní òkè ọ̀run. àwọn kan tí wọ́n jẹ́ Farisí tí wọ́n wà láàárín àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ wí. ó bá dá wọn lóhùn pé. mo sọ fún yín pé bí àwọn wọ̀nyí bá dákẹ́ àwọn òkúta yóò kígbe sókè. nígbà tí wọ́n súnmọ́ etí ìlú ó wo ìlú náà ó bá bú sẹ́kún lórí rẹ̀ ó ní. ìbá ti dára tó lónìí bí o bá mọ ohun tí ó jẹ́ àlàáfíà rẹ ṣùgbọ́n ó pamọ́ fún ọ nítorí ọjọ́ ń bọ̀ tí àwọn ọ̀tá rẹ yóò gbógun tì ọ́ wọn yóò yí ọ ká wọn yóò ha ọ yípo wọn yóò wó ọ lulẹ̀ wọn yóò sì pa àwọn ènìyàn tí ó wà nínú rẹ wọn kò ní í fi òkúta kan sílẹ̀ lórí èkejì nínú rẹ nítorí o kò fura nígbà tí ọlọ́run wá bẹ̀ ọ́ wò. nígbà tí jésù wọ inú tẹ́ńpìlì ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tajà jáde ó sọ fún wọn pé. ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sá pamọ́ sí. ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ńpìlì lójoojúmọ́ àwọn olórí àlùfáà àti àwọn amòfin pẹ̀lú àtìlẹ́yìn àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ń wá ọ̀nà láti pa á ṣùgbọ́n wọn kò rí ọ̀nà nítorí gbogbo ènìyàn ń fi ìtara gbọ́ ọ̀rọ̀ rẹ̀. lúùkù orí ogún ní ọjọ́ kan bí jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì tí ó ń wàásù ìyìnrere fún wọn àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. sọ fún wa irú àṣẹ tí o fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí. ó dá wọn lóhùn pé èmi náà yóò bi yín ní ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn ìrìbọmi tí Jòhánù ń ṣe láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n ń bá wọn sọ pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sọ pé láti ọ̀dọ̀ ènìyàn ni gbogbo àwọn ènìyàn yóò sọ wá ní òkúta pa nítorí wọ́n gbà dájú pé wòlíì ni Jòhánù. wọ́n bá dá a lóhùn pé a kò mọ ibi tí ó ti wá. Jésù bá sọ fún wọn pé. èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín. ó wáá pa òwe yìí fún àwọn ènìyàn ó ní. ọkùnrin kan gbin àjàrà sínú ọgbà kan ó gba àwọn alágbàro síbẹ̀ ó bá lọ sí ìrìn àjò ó pẹ́ níbi tí ó lọ nígbà tí ó yá ó rán ẹrú rẹ̀ kan sí àwọn alágbàro náà ṣùgbọ́n àwọn alágbàro yìí lù ú wọ́n bá dá a padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹrú mìíràn àwọn alágbàro yìí tún lù ú wọ́n fi àbùkù kàn án wọ́n bá tún dá òun náà padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹnì kẹta wọ́n tilẹ̀ ṣe òun léṣe ni ní tirẹ̀ wọ́n bá lé e jáde ẹni tí ó ní ọgbà yìí wá rò nínú ara rẹ̀ pé kí ni wọ́n ṣe o wọ́n ò rán àyànfẹ́ ọmọ mi bóyá wọn yóò bọlá fún un ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro yìí rí i wọ́n bá ara wọn sọ pé àrólé rẹ̀ nìyí ẹ kí a pa á kí ogún rẹ̀ lè e di tiwa wọ́n bá mú un jáde kúrò nínú ọgbà náà wọ́n bá pa á kí ni ẹni tí ó ní ọgbà náà yóò wá ṣe yóò pa àwọn alágbàro wọ̀nyí yóò sì gbé ọgbà rẹ̀ fún àwọn mìíràn láti tọ́jú. nígbà tí wọ́n gbọ́ wọ́n ní. ọlọ́run má jẹ́. jésù bá wò wọ́n lójú ó ní. ǹjẹ́ kí ni ìtumọ̀ àkọsílẹ̀ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ni ó di òkúta pàtàkì ní igun ilé bí ẹnikẹ́ni bá ṣubú lu òkúta yìí olúwa rẹ̀ yóò fọ́ yángá yángá bí òkúta yìí bá sì bọ́ lu ẹnikẹ́ni rírẹ́ ni yóò rẹ́ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà gbèrò láti mú un ní wákàtí náà nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣọ́ wọ́n rán àwọn amí kí wọ́n ṣe bí ènìyàn rere kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu kí wọ́n wá fi lé gómìnà lọ́wọ́ kí gómìnà dá sẹ̀ríà fún un wọ́n bi í pé. olùkọ́ni a mọ̀ pé tààrà ni ò ń sọ̀rọ̀ tí o sì ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ o kì í wo ojú ènìyàn kí o tó sọ̀rọ̀ ṣùgbọ́n pẹ̀lú òtítọ́ ni o ń kọ́ ènìyàn ní ọ̀nà Ọlọ́run ṣé ó tọ́ fún wa láti san owó orí fún Késárì àbí kò tọ́. ṣùgbọ́n ó ti mọ ẹ̀tàn wọn ó sọ fún wọn pé. ẹ fi owó fàdákà kan hàn mí. ó bá bi wọ́n léèrè pé. àwòrán àti àkọlé ta ni ti ara rẹ̀ yìí. wọ́n ní. ti késárì ni. ó bá wí fún wọn pé. tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó bá jẹ́ ti késárì fún késárì kí ẹ sì fi ohun tí ó bá jẹ́ ti ọlọ́run fún ọlọ́run. wọn kò lè mú ọ̀rọ̀ mọ́ lẹ́nu lójú gbogbo ènìyàn ìdáhùn rẹ̀ yà wọ́n lẹ́nu wọ́n bá dákẹ́ àwọn kan nínú àwọn sadusi bá lọ sọ́dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọn kò gbà pé òkú kan tún máa jíǹde wọ́n bi í pé. olùkọ́ni Mósè pàṣẹ fún wa pé bí ènìyàn bá ní ìyàwó bí ó bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ sú ìyàwó rẹ̀ lókó kí ó ní ọmọ lórúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n méje kan wà ìkíní ìyàwó ó kú láì ní ọmọ. bẹ́ẹ̀ náà ni èkejì ẹ̀kẹta náà sú u lópó bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣe wọ́n kú láì ní ọmọ ní ìgbẹ̀yìngbẹ̀yìn obìnrin náà lára wá kú ní ọjọ́ àjínde títa ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèje ló ti fi ṣe àyà. Jésù dá wọn lóhùn pé àwọn ènìyàn ayé yìí ni wọ́n ń gbéyàwó tí wọ́n ń fi ọmọ fọ́kọ ṣùgbọ́n àwọn tí a kà yẹ fún ayé tí ó ń bọ̀ nígbà tí àwọn òkú bá jíǹde kò ní máa gbéyàwó bẹ́ẹ̀ ni wọn kò ní máa fọmọ fọ́kọ nítorí wọn kò lè kú mọ́ nítorí bákan náà ni wọ́n rí pẹ̀lú àwọn áńgẹ́lì ọmọ ọlọ́run ni wọ́n nítorí pé wọ́n jẹ́ ọmọ àjínde ó dájú pé a jí àwọn òkú dìde nítorí ohun tí Mósè kọ nínú ìtàn ìgbẹ́ tí ń jóná nígbà tí ó sọ pé olúwa ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run ti jákọ́bù ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú ti àwọn alààyè ni nítorí pé gbogbo wọn ni ó wà láàyè fún ọlọ́run. àwọn kan nínú àwọn amòfin dá a lóhùn pé. olùkọ́ni ó wí ire. láti ìgbà náà kò tún sí ẹni tí ó láyà láti bí ní nǹkan kan mọ́ jésù bi wọ́n léèrè pé. báwo ni wọ́n ṣe ń pe mèsáyà ní ọmọ dáfídì nítorí dáfídì sọ nínú ìwé orin dáfídì pé olúwa wí fún olúwa mi pé jókòó lọ́wọ́ ọ̀tún mi títí wọn ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ nígbà tí dávidi pè é ní olúwa báwo ni ó ti ṣe tún jẹ́ ọmọ rẹ̀. ní etí gbogbo àwọn ènìyàn jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn amòfin tí wọ́n fẹ́ máa wọ agbádá ńlá wọ́n tún gbádùn kí ènìyàn máa kí wọn ní àárín ọjà wọ́n fẹ́ràn láti jókòó níwájú nínú ilé ìpàdé àti láti jókòó ní ipò ọlá níbi àsè wọn a máa jẹ ilé àwọn opó wọn a máa gbàdúrà gígùn láti ṣe àṣehàn wọn yóò gba ìdájọ́ líle. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.